tó الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد oníbèrè sì béèrè káwọn ṣe àlàyé àwọn gbólóhùn tó dájú náà nígbà ní tí wọ́n wá ìtumọ̀ gbólóhùn eléyìí tó wá nínú àdéhà nàbì sallallahu alaihi wasallam lè lọ sínú àtúrà tí wọ́n kọ wọ́n pè wọ́n ní kútùbù gharaib al-hadith àwọn máa ń sàlàyé àwọn gbólóhùn tó bá le tó bá le tó wá nínú hadith ìbẹ̀lẹ̀ yóò ti rí i nínú rẹ̀ ní nìháyà libnil àtìyà ẹ bá lọ bẹ̀rẹ̀ rìn kẹtẹ wọn lọ àwọn kọ́ àwọn kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ọ̀nláìn kò túmọ̀ sí ká máa ba kí ó jẹ́ ẹ ní láti lọ lé kí ó láti kọ́ mọ̀ kí kàn ṣe pé báyà I can learn everything látara ọ̀nláìn náà. níbẹ̀ ló pé ṣé wọ́n bá ń fi ọ̀gá àgbọ̀n rédíò bí àwọn dárúkọ àti ìfọ̀nfàn ní orí rédíò pé ṣé ó padà fáwọn láti máa dá àwọn ìlú. ṣé máa ń pèpè fún sọ láti tá à ń sì ń gbọ́ lórí rédíò àbí tẹlifíṣàn tí ìpèpè yẹn bá ti dédé àsìkò àsìkò sọ láti lọ́dọ̀ wa á máa dáhùn àmọ́ tó bá yẹ pé àsìkò sọ láti ò tí ì wọlé lọ́dọ̀ tiwa àní dáhùn. akẹ́kọ̀ọ́ àti bí ìgbà tí ẹni tí ń pèpè fún sọ́láàtì yẹn ó ń kọ́ bóun sì máa pèpè fún sọ́láàtì àní dáhùn àfi tó bá ṣe pé àkókò sọ́láàtì la bá àmọ́ gbogbo ògbà yóò wù wọ́n bá dárúkọ ànábà Muhammad sallallahu alaihi wasallam a gbọ́ látẹnudẹ́nu ni àbá gbọ́ nínú ẹ̀rọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kó sọ̀tà wa wọ́n dárúkọ ànábì sallallahu alaihi wasallam àwọn sọ pé sallallahu alaihi wasallam náà. kò yé mi. ọ̀kọ́kọ́ kò sọ̀rọ̀ kan tí ń jẹ́ rí rí ẹ̀ ìmọ̀ ìṣe tuntun dípò pé èèyàn sọ di tuntun ṣòbí ní sọ́ọ̀bù náírà ti ṣe jẹ́ láti sọ yẹn jẹ́ ó sì náà. oníbẹ̀rẹ̀ ni tí àwọn ilé náà táwọn ló máa gbọ́ tó bá pé ẹni tí ó ń fi yín mọ̀nà tó bá ní àwọn àìgbà tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ó ní tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ tí kò wọn já ládàáda kí lẹ́yìn fẹ́ gbọ́ mọ̀nà lọ́dọ̀ rẹ̀ kí fẹ́ gbọ́ mọ̀nà lọ́dọ̀ rẹ̀ àmọ́ tó bá pé èèyàn ni wọ́n láwọn tí ń yẹn tí wọ́n fẹ́ rẹ̀. èyí ló ń dáhùn sọ fún ànábì náà nù sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ bẹ́ẹ̀ ni wọ́n ti máa sọ fún akọ́ ọlọ́nsọ ànábì tó ń náà ọjà anabi ti ń jẹun ànábì ti ń mumi ẹ máa kọ́rọ̀ àwọn wèrè nìyẹn irú ànábì wọlé wọn fẹ́ kọ́lọ̀ wọn ránṣẹ́ wọn anabi tí ò ní jẹun tí ò ní mumi màláìka because àwọn tí ò lẹ́sìn ṣe ló máa ń sọ gbogbo eléyìí ṣe gbogbo yín ẹni tí bá ń sọ̀rọ̀ ọlọ́run fún yín sọ̀rọ̀ ọlọ́run ti sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìgbà tí ìsìnkú àwọn èèyàn fẹ́ tẹ̀lé tọ́fẹ́ sọ náà wọ́n fi máa wò pé a fẹ́ máa wo òun náà lára òun náà lára ṣe fẹ́ àwọn àṣà àwọn Yorùbá tí ọlọ́lọ́ ń sìn yẹn. kò àmọ́ ẹ sọ pé ńgbà tí yẹn bá wà ní sojoojú sọ̀látù jànáza sí i kéèyàn ṣàdó àfọ́bì tèèyàn tí èsì sòbí èèyàn ló kú ní ìsìn ṣebí sọ̀látù tá à ń ṣe sókù lára pàtó òkú kan lára pàtó tá a lè ṣàdúrà fún bàbá wa a ní ṣàdúrà fún bàbá tiwa gangan gbọ̀dá ṣàdúrà fún gbogbo òkú mùsùlùmí tí wọ́n ti kú ṣáájú. nù rárá ibi lárúbáwá náà ni tẹ́ bá ti gbọ́ ẹ̀ dákẹ́ náà ni so ẹ mọ̀ pé gbogbo eléyìí ṣàwáwí rárá ṣùgbọ́n ẹ̀yin tí ẹjọ́ ọmọ Yorùbá náà ni English tẹ́ máa sọ tẹ́ máa yín ahọ́n yín tẹ́ máa pé òyìnbó lẹ́yìn England wọn bí yín sí àbẹ̀kọ́ tó ń torí pé eléyìí wọn fẹ́ jẹun èyí tẹ́ fi wà lẹ́jẹ́ náà ẹ̀ka fún ẹ gbọ́dọ̀ náà there is no any excuse whatsoever nínú ọlọ́run má jẹ ẹ jẹ́ ká lọ yé wa o islam kìí ṣe bí ẹ̀sìn àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù ẹ̀sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù ni ìsìn ẹ̀rí tí wọ́n á kọ signboard wọ́n á sọ pé tọ̀ hausa service yorùbá service english service so àwọn eléyìí àlọ́ ni wọ́n pa fúnra wọn irọ́ ni wọ́n jọ ń pa fúnra wọn ẹ̀sìn tiwa èdè tọ́lọ̀ ń pa fìṣẹ́ ní ibikíbi ẹlẹ́bára yín láyé wò bá lọ sínú gbó wò bá lọ sínú gbòòrò wò bá lọ sínú yìnyín gbogbo bí tó bá ti rí mùsùlùmí rí pé tí wọn náà sọ làwọn náà sọ ṣùgbọ́n àwọn olùmọ̀ á sọ pé àmì ntó lè mú káwọn mùsùlùmí ọ̀sọ̀kan bí èdè dàbí ń yìí kò tún sí yàtọ̀ sí pé káàbà wájọ kan anabi wájọ kan alukurani wájọ kan gbogbo ẹ̀yà tẹ mọ́ mùsùlùmí láyọ̀ Allahu akbar ni wọ́n fi máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àti asalaamu alaykum náà máa fi parí ẹ̀ tó gbogbo nítorí wàá tún á jẹ mọ́ níta wérò kù níta tún gbà wá láyé kó a lè sọ níforí kalẹ̀ èdè lágbára náà ni àpò àmà àpò àmà lẹ́yìn náà nǹkan mélòó ní bùkátà kíkọ́ ọ̀ma lédè lárúbáwá kọ́kọ́ lọ́tìkì ìbọ̀wé tó fi bẹ́ẹ̀ lọ́run tó fi ṣàdúrà tó fi ṣe kínní náà ni wọ́n sọ pé dandan kọ́ pédè lárúbáwá kò fi ṣe ilé ayé rẹ̀ kò fi ra búrẹ́dì lọ́dọ̀ yòó búrẹ́dì kó o fi ta mílíkì fẹ́ni tí ó ra mílíkì lọ́dọ̀ rẹ̀ wọ́n sọ pé kó o fi ra aṣọ kó o fi dáṣọ sọ́rùn torí tó bá ti dédé lárúbá lọ bá ti ra aṣọ nǹkan tó kọ̀ wọ́ kò sẹ́ni tó sọ fún ọ bẹ́ẹ̀ sọ ẹ̀sìn tá a fẹ́ ṣe tá a fẹ́ tara rẹ̀ wàlìjẹ́nà sọ àwọn tí ń bùkátà èdè lárúbá lọ́dọ̀ wa kò sí excuse kankan whatsoever láti wá máa fi yorùbá ṣàdúrà nù sọ́lá ọlọ́run má jẹ àbí ẹ fẹ́ ṣe kan ní nàìjíríà wa yìí náà ẹ̀ sáà ni máa sọ yorùbá abẹ́ẹ̀kan ẹ̀sìn ní máa sọ haúsá ẹ̀ ní máa sọ ibò tó ẹ wá fẹ́ sin náà ẹ̀fẹ́ tó wájú ọlọ́run sọ pé dèjà fi sí ọ ni ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀kọ́ náà. síbẹ̀ yìí náà máa ń tẹni tí ọba ti gbọ́ english rẹ̀ rìn láàrin sọlọ. ní ìsinsìnyí kan bá gbàgbé ẹ̀rí kan ó lóun ní dìgírì dìgírì ni but Russia ti wọ́n á sọ english ti kọ́ á dáná <laughs> wọ́n kà gbé òkútu pẹ́tẹ́ pálí lé lọ́wọ́ àbẹ́ ẹ̀kọ́ ni ha tó o tó wá tẹ̀sán á lọ jẹ́ pé kí ó lòún ti lọ kọ́ ó ti gba dìgírì wọ́n á dàn wò wọ́n á sọ english ti kọ́ tẹ́ ẹ̀ máa rẹ́rìn àbẹ́ rẹ́rìn ẹ̀rẹ̀ ǹgbà dìgírì kìíní ọ̀gbọ́ english ẹ̀yin náà gbọ́ lárúbáwá ó sin lọ bó ló ti fẹ́ sin lọ ẹ̀ gbọ́ lárúbáwá ọlọ́run ràn yín lọ ọjọ́ ẹ̀ má fojú di àwọn ọmọ tí ń lọ lé kí ó ẹ̀ tó bá jẹ́ pé dèta fẹ́ kọ́ nítorí kí ìsasùn ọbẹ̀ wo lè sọkùtù wọ̀wọ̀ àkàkùn débi pé àtúbọ̀ máa wá sòdè ìyá wa má láti kékeré nítorí oúnjẹ bá ó kì í bìtín lọ ọjọ́ bó ti ṣe jẹ́ dàrí àwọn ti gba kò sí wàhálà ètò kù insha Allah nínú Ramadan tí wọ́n ti gbà látàrí ulcer tí wọ́n ní dà wọ́n láàmú wọ́n sì ròyìn ọjọ́ tó bá jẹ́ tí Ramadan bá ti lọ wọ́n máa san lóòrèkóòrè láti gbàdégbà títí tí wọ́n fi san àwọn gbèsè yẹn tán Ọlọ́run àbó rọrùn fún un. ẹ̀ńtọ̀ ẹni tí wọ́n ń bóbìnrin gbé ẹ sọ pé kò ṣègbéyàwó ẹni tí bóbìnrin gbé lọ́nà ìtọ bóò ló ti lè sọ ìbágbépọ̀ rẹ̀ pẹ̀lú ìyàwó òǹdè ńtọ́tọ̀ wọ́n lọ sọ igi ní lónìí kó tó dọ̀là gbogbo ń tó sì yẹ kó fọmọ fún ó sì sọ jáde gbangba wálé àpé òun náà ti sọ pé òun gbà á níyàwó ẹlẹ́rìí méje ó jẹ́rìí sí i yóò sì san sọ́dá pé wọ́n ìyàwó di ìyàwó rẹ̀ lónìí gbogbo tó ti síwájú yẹn sàfà ni wọ́n máa ń pè lábẹ́ òfin ṣẹ̀rí àzínà ǹjọ́ ń gbé pẹ̀lú obìnrin ìdí láàrin zínà ni kò sádọ́gbọ́n sí ẹni tó ti bímọ fún ni ó kó lálé ẹni yóò bá lẹ́bù lélẹ̀ ṣẹ̀rí àlẹ́bù àlè rẹ̀ lẹ́jọ́ ń gbé tẹ́lẹ̀ ọ̀rẹ́sẹ̀ wá di ìyàwó rẹ̀ nígbà yìí náà. oníbèrè bèrè pé kí àwọn lè tako bàbá àwọn ní ìgbà tí wọ́n bá wọ́n pèsè fún káwọn èèyàn kóra jọ wá ṣe kòránù torí pé wọ́n fẹ́ ṣàdúrà fún òbí àwọn tó ti kú. ẹni tí bàbá àwọn bá pè fún àdúrà bídíà so bí gbogbo yẹn wá ká sókè kúránì lórí bàbá tó ti kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà lè takò wọn dáadáa ẹ sọ fún wọn bọ̀ pẹ̀lú ahọ́n tọ́lẹ̀ pẹ̀lú ahọ́n tọ́lẹ̀ àdẹ́dàlẹ̀ nìkan yìí ó takò súnà nàbà Muhammad sallallahu alaihi wasallam Allah Rabbul alamin làáfẹ́ bẹ́ẹ̀ òun náà ní oṣù bá wa ṣe ìkẹ́ sani tó bá lẹ́tọ̀ọ́ sí kẹ́ táwa ń tọrọ ọ̀kẹ́ fún ọlọ́mọba yìí náà ló ti kọ́ wa ọkọ Rabbi irhamhuma kama rabbayani saghira tọ̀tọ̀ dìgbà tẹ́yìn bá gbégbá bí tọ́tẹ́ gbégbá yìí kò sínú ìlànà àwọn sọ́lẹ̀fọ̀ ummati salih yàtọ̀ sí eléyẹn ìgbà tí nǹkan tẹ́ fẹ́ ṣe tó ti já dàda lẹ̀ báà mi ẹ̀ má dáwọ́lé o nítorí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd so kọ́mọ̀ bàbá wa di tí wọ́n tún fi sọ lóko padà ọbẹ̀ tàkẹ́ máa ràgbálẹ̀ tọ̀ pẹ̀lú ahọ́n tó lẹ̀ bàbá yín gbọ́ pọ̀ gbọ́ kéèkó sí lọ́wọ́ tí ń mọ̀ torí ṣàlàyé fún un but bàbá ò ní lẹ́nu láti wá máa bọ́ wí láti wá pàtẹ tiẹ̀ síwájú gbogbo èèyàn yóò kú pé àpèkọ̀ dáhùn àkúkú mọ́rí ibú tó gbà mẹ́sìn àbí òye wa bọ́ bá gborí ibú mẹ́sìn bórí ilé lọ́gbà mẹ́sìn ó ti ṣàlàyé fún un àbí òye so àìṣàlàyé náà ló lè bí ìkùnsínú àbí ẹnu ń tì mí ìlẹ̀ ìṣàlàyé fún bàbá wa ẹ̀rú máa bá mi ẹ̀rú kí ni ń bọ̀ gbàtí wọ́n ti mọ òdodo lódodo tó ń fẹ́ kí bàbá tiẹ̀ náà kọ́ mọ́ mọ́ òdodo lódodo náà. kí ló gbé òun wá lé wọn ẹni sáyé wà fún àbúrò ìyàwó kọ́ máa dáná fáwọn oúnjẹ ìgbà yòówù bóyá àbúrò ìyàwó yẹn gbọ́dọ̀ bóyá àárẹ̀ ń ṣiṣẹ́ ìyàwó bóyá ìyàwó òsínlẹ̀ kò ń dálẹ̀ àkọ́kọ́ ìyàwó lọ fẹ́ àǹtí lọ fẹ́ kìí sàbúrò lábẹ́ òfin ọlọ́run kó má kọ́tọ́ tó jẹ́ pé ìwọ àti irú àbúrò ìyàwó rẹ ẹjọ́ á máa wà lábẹ́ òrùlé kan náà nítorí pé ìwọ nísìnyí lódodo ìwọ ní àbúrò ìyàwó rẹ jẹ́ sí ọ ní ìsìn yẹn ni pé jíjí ìwọ rẹ̀ kìí ṣe láéláé ó ṣeéṣe kọjá pé ìyàwó rẹ̀ kù kọjá pé ọlọ́padà fẹ́ ọmọbìnrin yìí ó ṣeéṣe kí ìkọ̀sílẹ̀ wáyé láàrin rẹ̀ àti ìyàwó rẹ̀ kọ́ kọ́lẹ̀ kọjá pé ìwọ ló tún padà wá fẹ́ àbúrò rẹ̀ báwọn òbí rẹ̀ bá gbà láti tún fi fún ọ torí àwọn olùmọ̀ọ́ sọ pé gbogbo ẹni tí dídé ìwọ rẹ̀ fún yàn tí ò bá ti jẹ́ ọlọ́gbọ̀n torí pé imú ẹlẹ́dẹ̀ yọ padà wọ gbà ẹ̀yin náà ti rí gbogbo ohun tí máa ń ṣẹlẹ̀ láyé nìsín àbúrò ìyàwó ti ń gbé ọ̀dọ̀ àǹtí ọkọ tiẹ̀ ọkọ wa jẹ kó fún ìyàwó tiẹ̀ lóyún ó tún fábúrò náà lóyún ẹ̀yìnmáyé incident yẹn ni torí de lẹ́yìn lẹ́yìn náà látètè kọ́kọ́ sí kí ló fẹ́ bí ká sọ fún àbúrò fi lọ́kọ kó ní ọmọ lọ gbé pẹ̀lú ẹ̀. àwọn àfisọmọ ìyàwó má ti ṣe pé àwọn ò lágbára tá a lè fi tọ́ wọn kí là kí là kí là ń wá sí wọn lẹ́ni tí ń ń wófù ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ọkọ àǹtí yóò máa bá àbúrò ìyàwó rẹ̀ yóò máa bá sùn fún tí ó ti lé lọ́dún méjì táǹtí ò mà tí yóò rí bó ti ọkọ àtàkùrò ìyàwó rẹ̀ pé kò gbọ́dọ̀ jẹ́ nìkan kan gbọ́ o kò gbọ́dọ̀ jẹ́ nìkan kan gbọ́ síkírìtì lélẹ́yìí gbọ́dọ̀ jẹ́ láàrin àwọn náà ní síkírìtì ránù tó omi tó bá yíwọ́ náà lẹ́gbọ́ tó bá doyún gbogbo ọgbọ́n tó ń dá sí ọgbọ́n òmùmá so àsìmọ́ pé bí ibi kan náà làbúrú ti bẹ̀rẹ̀ àà ah, ah, wọ́n dáná fún wa nìkan ni tó wà ń bẹ̀ ókè wọ́n kúkú. rí ẹ̀ kọ̀tọ́ káfá ìgbàlù rẹ̀ rárá rárá ní ìjọba sí. wọ́n ní báwo ni a ti ṣe èyí ní àsìkò gbogbo ìṣẹ̀lẹ̀ na àìsàn ní ìdílé wa. sọlá ẹlẹ́dàá bá ti ká dára ebi èsì máa bẹ̀ náà títí ọjọ́ ọdún ìsọgbọ́n tá a gbọ́n mọ́ ìsọgbọ́n tá níta jẹ́ ojúṣe wa ńlá láàṣẹ lọ́jọ́ ọdún nù nítorí pé sáàbà ti ṣe sọ̀láṣẹ̀ láàyè kí ni èèyàn fẹ́ sọ pé ń dùn mọ́ẹ̀ àgbẹ̀ ṣe akànwọ́sọ tuntun àwọn bàtà tuntun ṣe náà ni ó túmọ̀ sí pàǹsọ̀dùn ìyẹn wo bí mùsùlùmí bá lọ sí rí tí ó lọ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ wọ́n jọ yọ mọ́ra wọn sínú wọ́n jọ dùn ó dàbí ìgbà tó ṣe pé ó wò kán ti pẹ́ láàrin èèyàn ó wá tú ó wá lálàáfíà irú ìdùnnú tọ́lọ̀ wọn máa fi kó sí àwọn mùsùlùmí lára tó ṣẹlẹ̀ kí wọ́n ṣẹlẹ̀ wọ́n ní ká máa lọ rí wọ́n ní ká máa ṣe túmọ̀ àwọn ọ̀fẹ́ ká pé tó àwọn ọ̀fẹ́ ká ṣe tó kọ́ lọ́wọ́ fẹ́ máa sọ wa kọ́ máa là wa tí rẹ̀ bá ti ṣẹlẹ̀ á sì sọ láti làáyéèdì nílé wa àkọ́kọ́ nítorí pé ẹni tí ò bá sọ láti làáyéèdì nínú òfin ṣẹ̀ríya wọ́n lè san padà ìyapa lọ́kàn láàrin àwọn olùmọ̀ pé báwo ni ó sì san padà láàrin ẹni tó sọ pé rákà méjì náà ló àti ẹni tó sọ pé rákà mẹ́rin ló gbé sórí ẹni tó sọ pé rákà méjì ló alùpùpù rẹ̀ ti máa ṣẹlẹ̀ sí ọ̀kan náà sọ̀hábà Anas ibn Malik radiyallahu anhu ibi tí ọba ti báyìí wọ́n máa ń kó àwọn ìyàwó ọmọ gbogbo wọn jọ yóò wá pé Abdullah ibn Abi Utbah mawlaa ẹrú rẹ̀ ní tẹ́lẹ̀ àmọ́ ti bọ́kùnrin arú lọ́rùn rẹ̀ yóò wá nípa àti lè má mú fáwọn so wọ́n ti ṣe sọ̀láàtì làyè pẹ̀lú àwọn Allahu Akbar tá a máa ń ṣe yẹn Allahu Akbar méje pẹ̀lú takbiratul ihram ní raka alákọ̀ọ́kọ́ mẹ́fà pẹ̀lú takbiratul qiyam ní raka kejì so wọ́n máa ń ṣe báyìí kò á ní ṣe kútúbà mi. èdè túmọ̀ sí pé oníkálukú wa náà lè rìn inṣàlá tó bá kó àwọn ará ilé jọ kẹ́ni tó máa kí ó kó síwájú kó تاتي ركام يجي سبح اسم ربك الاعلى لين سوره الفاتحه ركع لقفه هل اتاك حديث الغاشيه لين فاتحه ركع لفيت تبعت السيفان فسؤالا سيلي جاء قد سيجاك وسقط بعد كان سو قاسبين من اليوم لي جلسي نعم نعم نعم نعم kò sí nǹkan tó burú mẹ́tọ́ bá ti ní garanti pé coronavirus ò sí lọ́dọ̀ ẹnìbọ̀dì. nígbà tí. onítọ́tọ́ kí obìnrin kó fún ọmọ rẹ̀ zàkà dáadáa nítorí pé kìí sọ̀rọ̀ ẹ̀ lórí obìnrin kọ́ bọ́ọ̀mù àmọ́ ọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ lórí bàbá kíkí kọ́ bọ́ọ̀mù rẹ̀ torí rẹ̀ àwọn ẹ̀yà wa tó máa lówó tó máa yọ zakat àwọn gan la lẹ́tọ̀ọ́ sí jù àbí òye wọn yàtọ̀ sáwọn bàbá wa o àlẹ́tọ̀ọ́ sí zakat bàbá torí pé kìí ṣe sàrà lọ́wọ́ láàrin wa àti bàbá wa wọn á ní tóbi ní máa ń ṣe sọ bàbá àmọ́ jẹ́ pẹ̀lú ọkọ pẹ̀lú anybody tó bá ti lè dúró dúró títí tó bá rí ọ ó jókòó kódà kó ti kórè sọ láti náà lẹ́wà ó jókòó nígbà tó bá tó sinmi tán wàá tún dìde lọ bọ́pọ̀ níbi tọkọ bá wà náà tọ́ba sì lè tẹ̀síwájú pẹ̀lú kó dìde lọ bá àfi ọmọ bá lọ níjókòó náà wọ́n ní oníbèrè ní báwo ni a ṣe lè ṣe yàrá lórí sọ́lá tí àṣetán bá ń gbà wá lánàá lórí sọ́lá. أعوذ بالله من الشيطان الرجيم أتتو ساقوس أعوذ بالله من الشيطان الرجيم أتتو ساقوس أعوذ بالله من الشيطان الرجيم أتتو ساقوس يقول لا يا محمد صلى الله عليه وسلم كل شيطان واحد ó ń dá anabi sallallahu alaihi wasallam láàmú lórí sọlá ó tún gbéná lọ́fẹ́ dálọ́ anabi sallallahu alaihi wasallam anabi sì fún lọ́rùn a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim náà. eléyìí ọba sọ láti jẹ nítorí gbogbo nǹkan tó bá jẹ wípé a máa sọ ẹ̀yà arú rẹ̀ nínú sọlẹ̀ tá a bá wí láyè tí èsáyè rẹ̀ ọba sọ láti jẹ tẹ́bí àti màpá ní tẹ́ bá bẹ̀rẹ̀ sọ láti ní ìsìn tẹ́ bá ṣe dùn áwòlè pẹ̀tà ẹ̀ sì alẹ́ ti àárẹ̀ kẹ́tù ṣe bátúmọ́là kẹ́tù wá ké fàtà. ṣé yóò wù àwọn aláǹfà pé singlet láti dó wọn jọ lọ sábà ti lè dáhùn nítorí pé gbogbo olúbẹ̀rẹ̀ yẹn ń túmọ̀ sí pé àìlákàtì fọlọ́ọ̀nù lódodo lábẹ́ òfin ọlọ́run islam gbà káfí sọláàtì ìlàsọ ẹyọ kan tí abala kánú rẹ bá wà lórí èjìká wa singlẹti alápá dáńdá tó bá jẹ́ pé a bá wọ̀ tó sì wálẹ̀ tó bo ara wa dáadáa débi tí sòkòtò wà láti ní garanti pé kò ní máa sí nígbà tá a bá rò kó àdìgbà tá a bá forí kalẹ̀ kò sí wàhálà lẹ́lẹ̀ ti ṣe sọ̀lá àtúgbọ́n ẹ̀ nítìjú as far as òfin sọ̀lá is concerned wọ́n sọ pé o ò ṣe sọ̀lá àtìní o as far as lílẹ́kọ̀ọ́ is concerned wọ́n sọ pé ọ̀lẹ́kọ̀ọ́ nítorí pé ní ìjà yẹn wò wọ̀ ní ìsìnká pé àlejò pẹ́ tálámà lẹ́nu lẹ̀ nílé yín so ẹ̀yin wọn abẹ́ lọ da lóhùn but singlet lásán àti ṣòkòtò lọ́wọ́ lára yín ṣé aró tì yín àbí òní tì yín ọ̀la aró tì yín kó wa lọ pàdé rẹ̀ pẹ̀lú singlet wà so èèyàn sí èèyàn nù kátó wa pé rọ́pùlà àlè mi wọ́n sọ pé anabi sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ ni iná ló sọ̀rọ̀ ìdá kọ́ mi sọ̀rọ̀ ìdá iná máa yọ láti rọ́bà tí olùṣe sọ láti bá dúró tí ń ṣe sọ láti ń ṣe ní bọ́lọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ ẹ wá wò gbà tí èmi fẹ́ bá ti fẹ́ báyà sọ̀rọ̀ jẹ́jẹ́ ẹ mọ̀ fẹ́ múra lọ ẹ fi lọ́fíńdà sára ẹ fọnu ẹ ṣe gbogbo ẹ torí ẹ fẹ́ súnmọ́ ọ̀rọ̀ jẹ́jẹ́ wọ́n ṣùgbọ́n àwọn àyè wọn á gbé singlet lásán ń ti kùn wájú àti ẹ̀sùn kó singlet tó wá tó wá jẹ́ alápá gúngùn náà ọkàn wà mánẹ́gẹ́bù díẹ̀ ni ẹ̀hìn torí pé bá lè dùn wọ́ bọ̀ náà ò tún ní fẹ́ sèyàn pàdé wọn kí ló dé tó fi gbẹ́ pé èèyàn tá à ń rí là ń tijú ọwọ́ pàkàn rọ́lọ̀ àtijọ́ lọ pápá lásìkò táwa wà ń bẹ̀rẹ̀ full excuse bíi táwọn èèyàn àgbà àkọ́kọ́ torí ẹ̀ náà la sọ pé kọ́tà kò fi hàn àmọ́ ò lẹ́sí o nítorí pé nígbà yẹn lẹ́rìí pé nígbà tí sọ afẹ́fẹ́ béèrè lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé tí a lè ṣe sọ láti pẹ̀lú aṣọ ẹyọ kan lára nínú wa ní irú béèrè o ṣé ètò pọ̀ dùnú yín níjọ aṣọ kan lọ láyé ni wọ́n túmọ̀ sí pé nonsense question sáàbì kẹ́ lọ jalè torí kẹ́ lè rásọ méjì ṣe sọ láti tó o nídìí láti béèrè irú béèrè yìí ṣé ètò pọ̀jù nínú yín wa níjọ aṣọ kan lọ láyé bí ìdáhùn tá a nàbì fún un lónìí nǹkan ìwádúró aṣọ tẹ fi abandon omi ìtútù ni ẹ̀jú wọ́rí omi ẹ̀kanlẹ̀ wọ́rí láyé yín gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ nú àpàtì tàbá fẹ́ ti sọ̀ láti àwọn á ní wọn ara sọ tó dá wọ à ń sì lọ bọ́lọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ àwọn wa sọ pé à ń pọlọ́ pọ̀ dáhùn àbẹ́rẹ́ rí nǹkan mọ́. yá bani adama khudhu zinatakum 'inda kulli náà ọlọ́run sọ pé yá bani adama gbogbo ẹ̀yọ́ máa nẹ́bí àná tó ti kọ́ àwọn mùsùlùmí ní máa ń ṣe sọ́lá ẹ sọ̀sọ́ yín ètò tẹ bá fẹ́ wọ mọ́ṣáláṣí lá gbogbo gbàtẹ́ bá fẹ́ ti sọ́lá àmọ́ gbọ́ jẹ́ pé mọ́sálásí lọ́wọ́ pọ̀ jù pé kẹ́yìn ọkùnrin ó ti lọ sí sọ̀lẹ́ tó bá jẹ́ ọ̀ràn yẹn ẹ sọ̀tọ́. ẹ̀yẹn wo aṣọ alápá kúkúrú yẹn tó náà jẹjá làbí yẹn. àwọn míì wàá sọ pé oorun làá máa fi sùn aṣọ oorun la kà fún ní ìsìn tó bá pẹ́ bá wá ẹnìkan lọ lórílẹ̀‐èdè ibi táwọn ti kàrú rẹ̀ fún aṣọ oorun gẹ́gẹ́ bí singlet ti wáyé náà tẹ́bá sálámà sí yọ̀ọ̀yà lọ pààrọ̀ aṣọ ẹ yà dúró ìṣẹ́jú mẹ́wàá lẹ́nu lẹ̀kùn ni o kò ní gbé wá pàdé yín láéláé torí ìtìjú ni nǹkan ìtìjú ni pé aṣọ oorun ló lọ pàdé rẹ̀ ẹ wá wo singlet àmọ́ kí ni jọ lọ kò jẹ́ ká pè gbogbo rẹ̀ ní pàápàá bó ti yẹ ká pè gbogbo rẹ̀ kò jẹ́ ká gbéga bó ti yẹ ká gbéga eléyìí jẹ́ bó ti jẹ́. oníbèrè bèrè pé kí ọmọkùnrin bá tó bá bímọ látara lọ́gbọ̀n náà jìnnà nígbà tó jẹ́ kékeré wọ́n bímọ tó gbọ̀n náà jìnnà nígbà tó jẹ́ kékeré ìyá ọmọ sì ti wá gbọ́n wọn lẹ̀ fún òun sì ti wá gba ìsìláàmù fún pé ọmọ yẹn báwo òun sì ṣe ló ṣe ọmọ òun náà sì ni ọmọ yẹn náà ẹlẹ́gbẹ̀dẹ̀ ó ní. Eh, eh, ojú méjì ni àkọ́kọ́ ni pé kí ló ń ṣe nígbà tí kò sí ìgbà ìsìlámù tí abọ́gibọ̀ ọ̀pẹ ní àbẹ́sìn àwọn ọmọlẹ́yìn bọ́ọ̀lù ókè nínú ẹ̀sìn ọmọlẹ́yìn bọ́ọ̀lù tí wọ́n bá bí ma bẹ́ẹ̀ sọ́mọ ni wọ́n bí nínú ẹ̀sìn wọn kì í ṣe nù sí wọn o. bẹ́ẹ̀ bí òun náà lè rí. èyí náà ti sọ àwọn bí ogun lọ́nà nígbà táwọn wà ní kékeré. ẹ̀ torí pé òun fẹ́ kí Islam rectify tó ń ṣe ni sàwa náà bí because ibi tí wọ́n ti ń bọ̀ ní tí wọ́n ṣe kì í ṣe ìyàwó wọn pè tó fi bímọ kò lè jọmọ lẹ́yìn ìgbà tó gba Islam mo rò pé yé wa síbẹ̀ ẹ má béèrè nǹkan tó kí tẹ ẹ bá wájú yọ bá yín lọ́kàn jù àbí òye wa torí gbogbo àwọn gba islam láyé ànábì sọlá àdìsọ àwọn ò béèrè bó ń bàbá ẹ ṣe bí ọ bó ní yẹ ẹjọ ẹ ṣe bí ọ fún bàbá ẹ àbí òye wa òfin bẹ́lẹ̀ o òfin bẹ́lẹ̀ kí tó wá pé ìlànà tẹ tẹ̀lé náà tẹ́lẹ̀ nínú ẹ̀sìn tẹ lẹ́sìn kìí sí ìlànà ọmọ òní jọmọ àmọ́ nígbà tí kálukú òkè ọ̀pá bọ inú ihò ejò nǹkan tí ọ̀dọ̀ ọ̀yọ́ tò nínú ìlànà tó ń gbà bọ̀ sọ́mọ ló bí ní àbọ̀mọ láǹgìdì náà. ẹlẹ́gbẹ̀rẹ̀ wọn ní bí àbá ní àbúrò kan fẹ́ pé ya ọmọ ìlú sí àwọn èyí gbọ́rọ̀ láwọn òbílẹ̀ ni pé òun lẹ́ẹ̀kí bá sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n á yìn lójú pé ọ̀kan náà ló gbọ́ wọn tí wọ́n bá wọn wípé mo fẹ́ jápọ̀ yìí títí ó ti jábà bóòlù ó ti jábà sẹ́yìn bá ń bọ́ ọmọdé ọ̀gbọ́rọ̀ wò ṣéjà kan ẹbí ń bẹ́ ń bẹ́ gbogbo yín náà lẹ́jọ̀ ga wí bàtà ẹ̀fẹ́ bá yàn lódì ṣé yíyan máa rí eléyìí lódì tó fi dàgbà dáadáa ni tó fi lè válò yíyan lódì tó bá tó kò sí dàgbà dáadáa kò ní màtòmátẹ́ tó bá ti dàgbà dáadáa ẹ̀ máa tẹnu máa fún un pé àìgbọ́rọ̀ sófin wa lẹ́nu yóò mú kí àjọṣepọ̀ ọmọ sí láàrin wa mọ́ yóò mú kájọṣepọ̀ ọmọ dàn mọ́ra mọ́ kò yí padà ẹ̀yìn alódì lọ fáábà kan tó bá jẹ́ mùsùlùmí ni jọ mẹ́ta ẹ̀tún padà ẹ̀tún máa bá ṣe tó bá tún ẹ̀tún ẹ̀tún ẹ̀tún bọ́ ẹ̀fọ́ jẹ́ fún jọ mẹ́ta míì títí tọ́lá ọ̀bọ̀ fi gbà padà àmẹ́ẹ̀ ní sáláì máa fi yé gbogbo gbà ìdí ìdí dàbí bọ́ ìkọ́tù rẹ̀ ṣéṣe pé torí pé ẹni tó jẹ́ torí ìwà tó ń nà. àdáadáa ń máa tẹ̀sí owó tiẹ̀ owó ọkọ lélẹ́yìí tó bá gbárùn dáadáa lọ náwó ọkọ tó ń fi ṣe sàrà pé wọ́kọ náà gba aládàá mẹ́ òsì tí ní ìyọ̀ǹda tó fẹ̀ tó gbòòrò general commission ike tó bá pé oṣù fẹ́ fi ràn yàn lọ́ọ̀ni owó nǹkan ọmọ sí bẹ́ẹ̀ ọkọ̀ sọ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ gba o kéésì owó jẹ́ o níta bá ní àìsí tọrọ o ẹ̀jẹ̀ bó ṣe ó lè wọ bẹ́ẹ̀ tó wá nù rí wáyà mi. wọ́n ní kí ìfúnra jẹ́ ẹni tí kò sọ̀rọ̀ sókè nígbà àní ṣe àní ṣe rí ìgbà tá a bá kú ẹni tí ò ṣe alihamudulilayi lẹ́yìn ìgbà tó sin kó gbóhùn sókè òun ló pè fáti sàdánù yarhamukallah pẹ̀tùkọ̀ burú kẹ́yìn wọn sáájú pé ó sá alihamudulilayi mo wú ìyá àgbọ́ alihamudulilayi àwọn àti kò sọ pé yarhamukallah náà tó ń ti fáwọn èèyàn míì náà wà ó wọ́n gbọ́ pé alihamudulilayi àwọn oníṣọ pé alihamudulilayi kò túmọ̀ sí pé wọ́n tún wá wí lẹ́ẹ̀kejì o alihamudulilayi kálukú bá ń wọ ọrùn wọn sàn bèsè rẹ̀ ń jọ nítorí pé nínú ẹ̀tọ́ mùsùlùmí lórí mùsùlùmí nù tó bá sín tó dúpẹ́ fọlọ́ kẹ́yìn ọ̀sàdùà fún ajẹ́pẹ́ sàn bèsè ń jọ nà. ẹ kò kí yín náà ní bàtà ẹ̀gbọ́n ẹ̀yìn ọ̀gbọ́n àmọ́ ẹ̀yìn náà wà á ní jù sínú o ẹ sì tún pàkíyèsí ó dálámà ni torí pé mùsùlùmí dínkì lọ́jọ́ fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ mọ́tálámà ẹ̀gbọ́n ni àà àgbọ́ ó yẹ kó máa gbóhùn tọ́ pé táwa náà bá gbọ́ tá a bá dá wọn yẹ kó dùn nà. Eh, tàbí ìgbà tó bá jẹ tàbí tó tó jẹ tàbí lẹ́yìn ìgbà tó bá jẹ àwọn ọ̀sán. ó lè yé ẹnìyẹn tó bá lọ sí sọ̀lá àti ìbẹ̀rẹ̀ tó ní sọ̀lá ìgbà tí ó wá fa àtọ̀ yẹn jáde lára rẹ̀ gbọ̀nà ṣètọ́nì tí máa lò ṣé àlùfáàjàrí ti yọ àbí òtí yọ ń gbà náà. àlùfáàjàrí ò sì ti yọ àwọn tó tá àlùfáàjàrí bá ti yọ sùyàmù ọdún yẹn ti bàjẹ́ fún un ìmọ̀tò wá tó tá àlùfáàjàrí ó tó yọ ni kò sí ìpalára tí ó kó bá sáàrí rẹ̀ ju ikú ọ̀daràn ni lọ ọ̀daràn lọ fẹ́yàwó pèsè tí bàbá rẹ̀ ṣe tó fi bí ọ̀nà lọ fẹ́yàwó lọ fẹ́yàwó lọ so wọn á ní kọ wẹ̀wẹ̀ jánábà ó fi lọ sí sọ láti fàjẹ ó gbé jánábà sí lọ́nà tó bá máa máa ṣe bẹ́ẹ̀ ó léwu tó bá máa máa ṣe bẹ́ẹ̀ ó léwu torí pé ewu tó ní ni pé àwọn olùmọ̀ sọ pé téèyàn bá máa mà ṣe sọ láti láì ṣàlùwàlá eléyìí jánábà ló tún á gbé lọ wọn ni yóò di kẹfẹ ó léwu bàjẹ́ yọ wẹ̀. tó bá wẹ̀ ìgbà náà ni ó tó láǹfààní àti lè ṣe sọ̀rọ̀ àti náà. ẹ kí ló fẹ́ tìtorí rẹ̀ ṣe sí bí àgbàlá ó yẹ ká máa mọ̀ torí ká má jẹ́ pé bóyá kẹta ní ọ̀tọ̀ tó kò sí sí bí fún ẹni tí ọlọ́run ṣe sùyàmù Ramadan lọ́nà yàn lórí ẹ̀ àyàfi ẹni tó ti dàgbà tó ti darúgbó kùjọkùjọ lọ́kùnrin àbí lóbìnrin tí ò lè ṣe sùyàmù látàrí ogbó oní ọ̀ma ṣe ìfún aláìní lóúnjẹ dípò ìkẹnuró tiẹ̀ abẹ́ni tí àárẹ̀ burúkú kan ṣe tó yẹ pé a ti jákàn nínú kó lè gbádùn wọn kàn wò pé eléyìí sáré ni wọn parí ẹ sàwọn eléyìí ló lè aláìní bí bọ mò ń rí ma mo lóyún abẹ̀dẹ̀ gbèsè ni lọ́rùn tiwọn wọn san padà láéláé san padà láéláé torí ọ̀dà pété máa ń ṣe bèrè kẹ́ máa yan nítorí pé tí ẹ̀ bá yan sẹ́ni tí ó òun lérò pé bóyá ẹni tó tọ́kú ṣe fídíà ló fẹ́ ṣe òun wá dáhùn wọn á fi à síbẹ̀ ti kọ́ rí síbẹ̀ tí wọ́n pẹ́ tó bá ló àbí wàá fọmọ lọ́yẹ̀ kó ṣe ẹtì kó bá wa lọ́dún púpọ̀ ọ́ ti ní ìsìn ẹtì wọn sọ pé àbí òye wa àwọn èkó báyọ̀ a máa fọ́nà àhàn yàrá ìrẹ̀ tó wá pé lóyún ni má tàn rẹ̀ jẹ gbèsè ń bẹ lọ́rùn ẹ̀ wàá san tọ́ba yẹ kó nǹkan ọmọ lọ́yàn ni má san rẹ jẹ wàá san iye ọdún yòówù ọba jẹ ẹni tí wọ́n tún to àwọn ìbéèrè yẹn gbà wọ́n construct ẹ̀ báyìí pé ọdọọdún ìyàwó àwọn èèbọ́ lọ́wọ́ alóyún àfọmọlọ́yàn alóyún àfọmọlọ́yàn kókúrú àsìkò kan bọ̀ tí ò ní lóyún mọ́ gbogbo gbèsè ọdún gbọ́rọ̀ kí ló ṣe yọ san ọlọ́run ràn lọ́wọ́ náà tó tọ́ba wá jẹ́ pẹ́ni tó lẹ́tọ̀ọ́ sáti ṣe fídíò àbí arúgbó ńlọkọ oúnjẹ ogúnjọ àbí jù bẹ́ẹ̀ lọ kéèyàn kan kó sí wàhálà torí pé ìṣẹ̀lẹ̀ pé yẹn ló àwọn aláìní tí ó bọ̀ àbí wa yàtọ̀ títí yẹn bá dára bí kéèyàn jẹ́ kéèyàn máa máa jẹun lọ́sàn-án kéèyàn máa máa bóbìnrin lò ẹnitọ́ máa ma bóbìnrin lò lọ́sàn-án Ramadan wọ́n ní kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú agbára rẹ̀ ọ̀ka àbí kọ̀ rẹ̀ ẹ̀rú ní kó soso yá méjì gbáko ní tẹ̀lé o yóò kú o kò sí wàhálà ọ̀bọ ọgọ́ta aláìní ọgọ́ta ń pè ní ọgọ́ta kò gbọ́dọ̀ dín nínú kúra náà so eléyìí mẹ́wàá náà ní mẹ́wàá ọgọ́ta lọ́gọ́ta sàmà wàhálà lẹ́dínà yutiqunahu fidyatun ta'amu masakin tọ́hámù mẹ̀sàkì sọ́lọ́mọ bá wa sọ mẹ́ ó bí yapa láàrin àwọn fuqaha nípa pé mẹ̀sàkì jẹ̀mù. tó wá lè fún aláìní ẹyọ kan ní fídí agogo ojoojúmọ́ ní bàbá arúgbó tó lè fún èèyàn kan apá kan ní fuqaha ló lè fún ọ. torí ìtọ́jà ni kò fún aláìní lóúnjẹ kìí ṣe nọ́mbà tó bá ṣe nọ́mbà ni ọlọ́run náà bá dárúkọ iye nọ́mbà gẹ́gẹ́ bó ṣe dárúkọ àwọn nọ́mbà níbo mi a sì lè gbé wọn dákọ nọ́mbà sábẹ́ tí wọ́n pe nọ́mbà nítorí pé táàtì kò lè kò lè dípò sísì sísì ò lè dípò táàtì. likewise táàtì ten kò lè sáàbù. so ìgbà tó lọ́wọ́ bá wa ti sọ́ba ó túmọ̀ sí pé o bá fún yàn púpọ̀ o bá fún yàn díẹ̀ o bá sì pé yẹn kan kó sá ti jẹ́ aláìní. lọ́dọ̀ ìtàn tó fi nọ́mbà sí i tani tó máa ma báyàwó rẹ̀ lò lọ́sàn-án rọ̀mọ́bà báàbí tó ṣe irú ẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam ó ní òun òun ò lè òun ò lọ́rùn kankan tó ń lè bọ́kùn ẹ̀rú lọ́rùn ọrùn tó nìkan ló ní wọ́n ní ọ̀dà ó sì sùn yá mùsùn méjì gba kó ní tẹ̀lé tẹ̀lé náà ọwọ́ ọgbọ́jọ́ náà ló gàgàrò tóun fi tún lọ báyàwó òun lò yìí ẹ bá tún lóṣù méjì gba kó ní tẹ̀lé tẹ̀lé bó lóun tó tó ní lùgbọ́ lọ òun ò lè dé ọ̀dà lọ́wọ́ oúnjẹ tó fi fún ọgọ́ta aláìní ló jẹ òun ní kálíkálù ọ̀dà orí rẹ̀ wọ́n wà má sì gbé dẹ́bí eh, nù wá fún anabi sallallahu alaihi wasallam anabi àti kí wọ́n bá wọn ntí yọjẹ oúnjẹ tí wọ́n fún ọgọ́ta aláìní torí kọ́ aláìní kọ̀ọ̀kan wọ́n máa fún ní módù méjì méjì módù méjì méjì so ẹ máa pé ọgọ́ta aláìní módù méjì méjì méjì ó di one twenty ọgọ́fà ńgbà wọ́n wọ́n fún tán wọ́n ní kọ́ lọ gbé fún aláìní lọ́wọ́ ní ànábì sọ̀rọ̀ bá mi sọ. àti òru àti ibú Madina kò sẹ́ni tó tálákà tó àwọn ará lé o. àlẹ́gbàá ni ó ní kó burú máa gbé lọ. ètò àlàó ló máa sọ pé ọ̀daràn ó sì jèrè bọ̀ wáyé. so torí di eléyìí bá ẹnì kọ́ lọ ń pè ní sixty. bọ́tà bá dé rẹ̀ ń kọ́ wọn nìkan náà ló tún gbé lọ. so lẹ́yìn ìjà bó ṣe jẹ́. wọ́n ní tí obìnrin bá wà tó ń lé nǹkan oṣù rẹ̀ ń ṣe ṣègbè ó jẹ́ ìgbà míì yóò rí bẹ́ẹ̀ kan láti ṣègbè nínú ó wá rí ẹ̀bùn ní ọjọ́ kan ó ṣáà tó fún ọjọ́ méje ó ṣe lẹ́yìn ọjọ́ keje. ọjọ́ méje yẹn kò rí nǹkan kan. ó ń rí ó wá ó ń lọ náà ni kò bóyá ń gbé ìjọ obìnrin tí nǹkan oṣù rẹ̀ tó bá kọ́ wá lónìí kò wá lọ́la kò wá lọ́tùnla ọjọ́ mẹ́rin ló tún wá kò wá ń jọ márùn kò wá ń jọ mẹ́fà ọjọ́ keje ló tó tún wá eléyìí wọ́n máa ń sọ pé yóò ti tàlùfíẹ́kọ̀ tàlùfíẹ́kọ̀ wọn náà ni pé yọ́ọ́ yọ àwọn ọjọ́ tí ẹ̀jẹ̀ nǹkan oṣù bá wá yọ́ọ́ yọ àwọn ọjọ́ nìkan ni wọ́n máa kà fún pọ̀ ń tẹ̀ nǹkan oṣù àwọn ọjọ́ tó wà là láàrin tí ẹ̀jẹ̀ òfin wà yọ kà fún pé inú ìmọ̀ra ló wà ìjọ túmọ̀ sí pé ìjọ tí ara rẹ̀ tó bá mọ́ tẹ́jẹ̀ ọ̀jáde yóò tó sùn yà níjọ́ tẹ́jẹ̀ bá ti wá ni ò ní tó sùn yà tí máa ń tẹ́ ń bá a lọ yọ̀ jà wọ́n wá ní kì í sábà ti ségesège àfi nítorí àwọn sábàbí. nínú àwọn tọ́ka bíi yẹn nínú bi yẹ pé ọmọ ló bí tóbìnrin bá bí ma ẹ máa fẹ́ jẹ́ bí ma ọmọ wá ọmọ wá ọmọ wá ọmọ bá ma bá dá wọ́n lè dúró lọ fúngbà pípẹ́ ní nǹkan sùn ní bá sì ń lè má mú iye ọjọ́ tí tí máa fi ṣe ó lè dín ó lè lé tí ó máa ṣe ségesège kó tó tún di kó tún mú ọjọ́ kan ní eléyìí sábàbí sábàbí mi òun náà ní kó jẹ́ pé obìnrin yẹn náà ń lo oògùn kóògùn ìfẹ́ lóyún ìfẹ́ lóyún ìtàn pé bóyá fífi òpin sọ́mọ bíbí so àwọn oògùn yẹn nínú aburú tí máa ń fà nù ẹ̀jẹ̀ òní wá torí níjọ́ bẹ́ẹ̀ àti ìnáà ní kẹ́jọ ọmọ wà mọ́ torí jẹ́jẹ́ bá wá yóò lòyìn ókè ńgbà jẹ́jẹ́ ọ̀wá mọ́ ṣé nǹkan la fi ti táàpù rẹ̀ ni àbí báwo káàtì tó nǹkan táwọn akẹ́ǹṣe tó àwọn oògùn tó ń lò yẹn máa ṣe kò bá jẹ́ abẹ́rẹ́ náà ti bọ̀ la kò bá jẹ́ pé abẹ́rẹ́ ni máa lọ gbà láti gbàdégbà kò bá sì jẹ́ pé kìnnì kan ti bọ̀ nù sán kò bá sì jẹ́ pé oògùn pílùsì kan nílò ìjọba ẹ̀sìn náà ní kékeré jẹ̀yàn má jáde síta mọ́ kọ́ má ṣe nǹkan oṣù mọ́ ok má ṣe nǹkan oṣù mọ́ ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ nǹkan oṣù máa ń jáde láti inú àpò òbí ni so wọ́n mọ̀ akójọ yọ mọ̀ kójọ yọ mọ̀ kójọ yọ mọ̀ kójọ yọ mọ̀ kójọ ok tó bá yẹ pé àbá ń pa nǹkan jọ à ń pa jọ à ń pa jọ à ń pa jọ bọ́ bá yá kí náà padà ṣẹlẹ̀ yọ wọ́n náà láti fọ́ dànù níbi à ń gbà tí yọ nǹkan kó mi jọ ń bí báyìí mo nídìí láti lọ torí ẹ̀ ló ti jẹ́ pẹ́ lómi yóò lóògùn ìfẹ́ lóyún ìfẹ́ lóyún ìfẹ́ lóyún ẹ̀jẹ̀ tó wá péjọ sínú rẹ̀ ní ọ̀fẹ́ pa ńgbọ̀ bá ya ẹ̀mẹ́yẹ tí wọ́n ti bá tí wọ́n ti bá wà lé lẹ́yìn pàdé tẹ́gbẹ́ tí ọba rí kú yóò rà torí pé ó takò bọ́ọ̀lù ti tọ́ mìíràn àti bọ́ọ̀lù lọ́dá wa òkọ̀ọ̀kan nígbàwọ̀ ọkùnrin ọmọ ẹsẹ̀ nǹkan oṣù ní ọjà àmà obìnrin ti ń ṣe nǹkan oṣù ti ń ṣe nǹkan oṣù àlàáfíà rẹ̀ kódà àmì kọ́ gbádùn àmì pé tó bá fẹ́ fẹ́ ìyàwó rẹ̀ tó yẹ kó fẹ́ nù irú ntọ́ ẹ̀kẹ́ máa béèrè nánu o ṣé bá fẹ́ fẹ́ àwọn lápòtù pé nǹkan oṣù rẹ wá dédé kéde pé tó níṣẹ́ lápá ẹ̀hẹ́n because tí nǹkan oṣù ọba máa wá dédé possibility ò sí pé yóò bímọ torí oògùn kẹlẹ́ kọ̀ọ̀kan máa wá ná láti mú kí nǹkan oṣù yẹn máa wá dédé yóò lóyún kò lóyún ok ní ìsìn àyínwá lọ dínà nǹkan oṣù yẹn dé ń bójú ni wọn á jẹ pé àsìkò tí ó yẹ kí nǹkan sọ wá yọ wà àsìkò tó yẹ kó wá kò ní wá ó lè ṣe nǹkan oṣù tání sí ìjọ márùn kó dìrọ̀lẹ́ ọjọ́ kẹjọ tó ń dín wo kó ń ti mára lẹ́jọ́ bá tún dé yọba máa kan tó tó tó tó tó tó yọba máa bọ́ bá jẹ́ pé ìmọ̀ ẹ̀sìn ọkọ náà ni pé káwọn máa fa family plan ẹ̀jẹ̀ máa ń wà ọ wà nǹkan ṣe sí mi kí ni mo fẹ́ ṣe sí kúrúǹtù lèmi ń pa ẹ̀jẹ̀ ń wá pọ̀ wà so lọ́wọ́ àyè kó tó gbọ́ spiritu lọ. àwọn ẹni tó ń fún wa ní oògùn family planning sẹ́wọ̀n kí káàdì fẹ̀tí tó pọ̀ wọn ò ní sọ fún wọn gbà wọn fún wọn. gbà tí àwọn bá wa lọ sọ́n sọ pé báyìí báyìí ni kíní kan ni bí ṣe máa ń ṣèyànnu ẹ̀ ṣe sọ fún wa tẹ́lẹ̀ gbẹ àìsí gbogbo ẹnu sọ̀rọ̀. sẹ́sìn mọ̀ fún àwọn bloody fool ẹjọ́ wa ti kọ́ mẹ́tì ẹ lẹ́yìn màláìka àní ẹ mọ̀ lọ́mọ mílíkì ní ayé ìsìn tẹ́tẹ́ bá mu mílíkì o ẹ̀jẹ̀ yẹn ò ní máa kò ní máa kán má yẹn ni pé mílíkì ni wọ́n fi dí hò kódà tó máa ní kí ọmọ ọmọ mílíkì ń gbẹrẹ fún ó jagbára ọ̀pọ̀lọpọ̀lọ wọ́n ti wá lólómi so ohun tí máa ń ṣẹlẹ̀ tí máa ń dà kún sùn ọ̀pọ̀lọpọ̀ obìnrin rú nù má wàá wà kó wà kó má bàa rírì kú. I think uh, Zambia ni àbí Namibia ọ̀kanu kọ́ńtì méjèèjì olórí wọn jáde kò tí ì jọdún kan lọ nǹkan kan ó sọ lórí gbogbo means of uh, information wípé àwọn òyìnbó wọn máa kó àwọn oògùn family planning wá sí kọ́ńtì tàwọn àwọn àníjì ẹ̀ because àwọn rí i pé aburú títí ń ṣèyàn kò ju dáadáa rẹ lọ nílò gan làwọn ní kọ́ńtì àwọn tí ẹ ti sọ pé àwọn ti pọ̀ jù káwọn tún máa dín èèyàn kù káwọn máa family planning wa kìí ṣe mùsùlùmí o sábà gẹ àwọn mùsùlùmí náà ní àwọn fanatiki fundamentalist àbí òye wa so káfíìn ó sì ní gbogbo títí kan kókó mbẹ ní ti ń dà wá láàmú láfíríkà is malaria àbẹ́yìn kò tí ì dọ́dọ̀ yín malaria ní dà wá láàmú ẹ bá oògùn sàmú oògùn fètò sọ́mọ bíbí fi kíní àyín tí èèyàn bá bímọ ń lo òyìnbó ẹ máa ń fún lẹ́bùn nìyà o bẹ́ẹ̀ ni tó bá rí pé òríjìnà ọmọ lóyìnbó léyìn àwọn funfun olójú yẹn tó bá bímọ wàá gbẹ́bùn all European countries tó fi dá America fi máa ti ń bímọ tó ọmọ bá ń kọ ẹ̀ máa gbẹ̀bọ̀ because study wọn ti fi hàn pé nígbà tá a bá fi rí àwọn generation bíi mélòó nìsín original ọmọ ìlú òní sí ma because wọn bímọ ẹ̀mọ̀kọ́ àwọn náà ní legalize gay kọkùnrin ọmọ kọkùnrin kóbi ọmọ kóbi ìranù ìrégbè àwọn èèyàn ọ̀dààmú fún ká bí màmá wọn ọ̀dààmú fún ká fẹ́yàwó má wọn ọ̀dààmú so with that sẹ́wọ̀n káwọn ní àwọn sociologist tí wọn ò sì kú tí wọ́n ń ṣiṣẹ́ sẹ́wọ̀n káwọn ń kọ́ gbogbo ẹ̀kọ́ òyìnbó ní parí sífà wọn àwọn ìstọ́dì àwọn ń wo pé láwùjọ wa sáwùjọ wo ní padà dà àwùjọ ẹlòmíì lọ́la iná nìtúmọ̀ green card blue card àbí òye wa American lottery uh -huh, immigrant uh, visa because wọ́n ní gíláàsì fílì gíláàsì so ọmọ ló ń dínkù pẹ̀lú kú ọmọ ló bí ma so tó bá yá ìlú ọ̀padà di tẹ̀mí ẹlẹ́ni ẹja tètè tírèèni ẹ̀yin tẹ̀ ń bọ̀ tẹ́yìn náà máa pera yín lọ́mọ lu wa bí wọ́n fẹ́ dọmọ Canada kálukú lọ́ọ́ gba kínní kan wọ́n lọ́ọ́ gba bọ́ọ̀mù so wàá dọmọ Amẹ́ríkà náà lótìrì wàá dọmọ Germany blue card wàá dọmọ kínní kan torí pé àwọn òbí ma ní England obìnrin kan bímọ fourteen ìjọba wa gbẹ́bùn wa fún un ìjọba fúnra ara rẹ̀ gbẹ́bùn wa fún un níbi tí wọ́n dùn dùn yóò tún máa gbowó lóṣooṣù wọn so wọ́n á bí pé ṣé a ti fi full stop sí báyà bá a ti fi náà ah, we are still on the race àbí òye wa fourteen o wọ́n wá bí mẹ́ta ọsibítù ń pariwo lọ́wọ́ ẹ ṣe tó sí kí gbogbo ọjọ́ ra àwọn ẹ̀gbọ́n fún bàbá o. <laughs> so wọ́n ti wá sọ bẹ́ẹ̀ obìnrin náà délé ẹ̀rí pé wàá lọ ọba wọ́n mọ̀ ní ká fètò sí fètò sí kìtì tó bá pé ìyá àjẹ bá fètò wọn ò ní bí ọ torí wọ́n lọ́mọ kẹsàn-án lọ́dọ̀ ìyá rẹ̀ àbẹ́yìn ọ̀gẹ́ tiẹ̀ ẹ̀ ọjà bó ti ṣe jẹ́ nà. àwọn ò ní púpọ̀ àwọn kan kí á ń lò ó kò sí wàhálà kò sí wọn kò tí ì sí lábẹ́ rẹ̀. àti méjèèjì àtẹ́lẹwọ́ méjèèjì tá a tẹ́ pẹrẹsẹ tá a sì fún pọ̀ jù àdásí àdóúnjẹ sínú rẹ̀ àwọn àdásí nu kọ́ọ̀pù kan káwọ́ ibi tó bá dé tó bá dé láti máa wọ̀ náà. níbi ìbéèrè pé tí àwọn bá jẹ́ ohun tó ṣe pé ẹran táwọn ní kò lè pọ̀ ṣé táwọn lè máa lo ìpara tí yóò máa mú un ìdènà àti ìmọ̀ kò ní ìdí kò ní ìdí wàhálà irú ìtọ́lọ̀ rí kọ́ yẹ yín èèyàn ní irun lórí púpọ̀ tó lè má fi para kò ní nítorí pé yóò di pé artificial ní irun yẹn tẹ́ ẹ̀ bá ti rówó ra para mọ́ ńkọ́ oríjìnà gan jà dànù ní tí máa tẹ̀lé yìí náà. gbogbo òru náà ni tóòrùn bá ti wọ̀ ọ́njọ́ yẹn títí tàgbàjà ló fi yọ lọ́jọ́ kejì. ṣùgbọ́n irú ìbéèrè yẹn bákan méjì ni ẹni tí ń béèrè ó lè jẹ́ pé ó fẹ́ fi gbogbo àsìkò yẹn sílọ̀ fún pé alhamdulillah àsìkò wà dáadáa ó sì lè jẹ́ ẹni tí ọ̀fẹ́ kan ṣe tí ọmọ wò pé ah bàbá ti bá títí dé ìṣá àbí èyí wa ká lọ sùn àti bá lè láti sọdún tó wọn fẹ́ sí náà tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ ìjà ló ti dé. wọ́n ní wẹ́sẹ̀ yìí ọ̀nà tó béèrè kọ́ra wọ́n béèrè nípa bitcoin àti forex nígbà bitcoin yẹn tẹ́ bá lówó lẹ́yìn tó bá di ọ̀la ó lè wálé tó bá dọ̀tún náà ó tún lè lò ó tó àwọn tó lè ṣe pọ̀ rẹ̀ wọ́n fẹ́ rè pé nítorí kí ní ìdíjọpọ̀. ni àwọn sọ fún wọn pé fún rẹ́sì owó wọn wọ́n gbowó wọn kó mbẹ́ torí bitcoin àkókò náà irọ́ ni èyí bí àwọn náà ní bitcoin tó ti pé bá ṣe ń kọ́ yàtọ̀ sí bit àmọ́ bit pípé rẹ̀ náà bitcoin nítorí yẹ náà ní kíkọ́ ọmọ kò bẹ̀ wọ mùsùlùmí lè má dá nítorí pé ńgbà tó lọ rà á arówó tiẹ̀ tó kó kalẹ̀ bitcoin owó wọn fún ọ nothing tó bẹ́ẹ̀ náà ní forex tẹ̀ béèrè náà arówó tiẹ̀ tó kó kalẹ̀ dọ́là kan fi tà kọ́ńkọ́ káàrí sọ anábìsọ̀rọ̀ bá àdìsí náà sọ pé فإذا اختلفت هذه الأجناس فبيعوا كيف شئتم إذا كان يدا بيد tí àwọn nǹkan yìí bá ti lè yàtọ̀ síra wọn nísìnyí o fẹ́ fi náírà ra dọ́là o fẹ́ fi náírà ra bitcoin o lè ra ẹ lè ta bọ́ bá ti ṣe wù yín bọ́jà bá ti ṣe mú un àmọ́ gbọ́dọ̀ jẹ́ ọwọ́ títí dọ́wọ́ hand to hand kò sí ń bẹ̀ àríkè àárẹ̀ fún ọ eléyìí ó ti tó láti disqualify rẹ̀ ẹ sì rí i pé ẹni tó gbọ́ òun ló sórí rẹ ẹni tó bá kọ̀ láti gbà wọ́n máa ń sunkún gbẹ̀yìn náà ẹ rí i pé bitcoin ọ̀sẹ̀ bitcoin ṣe àìmọye ló ti sunkún àìmọye ló ti pàdánù àìmọye owó mẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé nínú nǹkan tí ń fa wàhálà ní ìsìn láwọn European country tó fi dá America ni pé àwọn kan ò gbà wọlé especially America àwọn ò gbà bitcoin yẹn wọlé so àwọn náà sọ pé jàǹbá ni àwọn yóò lose millions millions of dollars tẹ̀sí ní rẹ̀ nìkan mú tó àwọn òtí ẹ̀ lágbá pé hand to hand torí kí ni káfíìrì mà owó tó ń rí tí ò ní sí lóòzù ń bẹ̀ tẹ́lẹ̀ ìjọba ti dẹ́ àwọn èèyàn máa ń wá owó tó rọrùn láì ṣiṣẹ́ iná ló gbogbo bitcoin forex àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ bá wá di kọ́ laná lọ́wọ́ ẹ̀rọ yẹ kéèyàn ara rẹ̀ lọ. wọn làwọn ṣe lè sọ ọmọ ọlọ́mọdọ́mọ ìsìláàmù ọ̀farama ọmọ ọlọ́mọ ò lè dọ́mọ yín ṣùgbọ́n ẹ lè gbọ́mọ tọ́ ẹ lè gbọ́mọ sàánú kò lè jọ́mọ yín láéláé ọmọ ọmọ òbí rẹ̀ náà ni ọmọ ìjọba kọ́ra kó sọ ọmọ tí wọ́n bí gbọ́nà zina tí wọ́n sọnù kò lè jọ́mọ yín àyè fọmọ ọlọ́mọ sọmọ kọ́dọ́mọ lábẹ́ òfin ọlọ́ ṣùgbọ́n ẹ lè gba ọmọ ọlọ́mọ tọ́ ẹ lè gbé ọmọ ọlọ́mọ sàánú nígbà tí ọba rẹ ni tí ó sàánú àmọ́ àgbọ́dọ̀ jẹ ọmọ gbé nítorí bá a fẹ́ sàánú ẹ ó lè ní ẹ ó lè tó sì jiyàn kọjọ ẹni tó jówó torí de eléyìí ẹni tẹ́ wá gbé lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń ẹni tí ó wàá sàánú rẹ kẹ́yìn gbà pẹ́ lọ sàánú rẹ ẹ̀dá alágbàtọ́ fún ẹ dolùtọ́jú rẹ ọmọ yẹn wá dàgbà ẹ̀yin náà dógbó ẹkú kò sínú ẹni tí ó jogún yìí kò sínú ẹni tí ó jogún yìí nítorí kékeré sọmọ yìí mo ti sọ́dọ̀ ma ọ ní kó jogún mi tí wọn bá kú eléyìí wọn kò é ṣe nínú Islam ṣùgbọ́n tó bá wù ọ́ ó lè kọ àkọọ́lẹ̀ wípé kó ń fún ní nǹkan kan bí ẹ̀bùn nínú dúkìá rẹ lẹ́yìn ikú rẹ torí kò sí nínú ẹni tí yóò jogún rẹ under condition wọ́n jẹ́ pé nǹkan tó ọkọ pé kí wọ́n fún yẹn nínú ìdá kan nínú mẹ́ta dúkìá tó fi sáyé ni ó ti wáyé náà. wọ́n ní wọ́n náà mẹ́ta tó gbẹ̀gbẹ̀ wọn wọ́n ní pé àwọn ń búra fún àwọn ṣèlérí fún ìyàwó àwọn pé báwọn bá ti fẹ́ pé àwọn òmùgbé ọ̀rọ̀ ìlú àwọn ti bá padà pé àwọn òmùgbé ìlú àwọn ti fẹ́ràn àti pé ìyàwó ó sọ pé nítorí máa gbà àtọ̀dá kí òun kó má fẹ́yàwó mi àwọn ẹ̀sọ́ fún pé ẹlòmíì yẹ pé ṣáà àwọn afẹ́fẹ́ ọdún báyìí ti pé ṣé kí làwọn lè ṣe sí ẹni tí ẹni tó gbúra fún ìyàwó rẹ̀ fún òun ní fẹ́yàwó mi tó sì fẹ́yàwó mi tó sì kàfàrà búra ni ó fún aláìní mẹ́wàá lóúnjẹ àbí kọ́ dáṣọ sí wọn lọ́rùn àbí kọ́ bọ́kùn lọ́rùn ẹrú àbí tí ó bá lè ṣe gbogbo ẹ̀ kó ṣoṣo yá àmọ́ mẹ́ta. lẹ́yìn rẹ̀ ká máa sọ ẹni wá ń bí àǹfẹ́ ní wa rọ̀ fún hmm. kíni kíni kíni tá a sọ lọ́tà sọ bọ̀ sá máa kí láwọn ah. gbogbo ndị bá kọ́kọ́ ní í máa ń jọ̀yàn lójú with time lójú títí kódà lè máa rò pé bí ọba wọ̀ kọ́ máa lọ oní àlọ́ wa ń sọ fún pé wàláhì wọn ní fẹ́yàwó mi lọ wàláhì àwọn ni mami òun àwọn ni gbogbo kíníkà in my life irọ́ burú ká máa sọ ẹnu wa ká máa sọ ẹnu ọkùnrin lọ́yẹ kọkùnrin ọmọ jẹ́ gbogbo gbà kódà gan ṣé bá nífẹ̀ẹ́ ìyàwó yín kí ṣe gbogbo ẹnu náà lọ́yẹ kẹ́ máa fi sọ fún nítorí kẹ́ fi àyè jọ̀ọ́ bínú lẹ̀ ẹ̀fà yìí jọ nítorí tẹ́ máa ń bínú tẹ́ máa ń kórìíra rẹ̀ tẹ́ padà fi hàn pé wọ́n gbogbo am I not your life? sọ̀rọ̀ pé wọ́n ti sọ pé you life. ọ̀sẹ̀ pé ìwọ ló kó complain nígbà àwọn ọkọ àwọn kan tó fi àwọn i love you i love you i love you láti gbọ́ tó ti wọlé kò tẹ̀ sọ i love you kí lọ́ọ́ fẹ́ sọ tí màá tètè kó òdìdí rẹ̀ tí ọba lọ́ọ̀bù rẹ tí ò ti lé ọ̀dà rẹ sọkùnrin náà jìnlẹ̀ èèyàn lọ forí rọ àrù èèyàn lọ fi gbogbo ìlọ abẹ́ ó ti wí bárò títí títí títí ọmọ ibi tó gẹ̀ẹ́sì làásì má torí tiẹ̀ yìí kébi ọmọ pọ̀ ètò ìrànlẹ́ ẹ̀ sọ i love you ní sọ. ẹ̀ so torí ẹ̀ gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀ ṣe náà ló wà máa sọ fún mi pé wà láì ní fẹ́yàwó àbà àbà kò fẹ́yàwó rí tóbi tóbi bá dáná tó dáná sọ́ǹdì tóbi rẹ̀ gbóná ṣiṣẹ́ ẹni tó ń búra fún mi kó o ní fẹ́yàwó mi olùkọ́ fẹ́yàwó mi wò láti nọ̀tì torí di ẹlẹ́yọ̀ ọ̀sán kàfàrà ni ọlọ́fẹ́ni wa rọ̀ ìyàwó tẹ wá fẹ́ tó náà sọ pé sọ̀dá àkíyèwò ní kẹ́ẹ̀ ní pẹ́ lómi lọ ẹlẹ́wọ̀n pè ní ṣọ́ọ̀tún báàkì sọdá kìíní kó kówó fún kọ́ka kó pé onífẹ́yàwó mi lè mi báwò ṣé ká ká wá bòfin ọlọ́run jẹ sẹ́wọ̀n pé gbogbo yín nìyí ẹ gbà pé ọlọ́run ti lẹ́tọ̀ọ́ pé fẹ́yàwó méjì ó ti lẹ́tọ̀ọ́ pé tẹ bá tún fẹ́ fẹ́ kẹta ó tún ṣe lẹ́tọ̀ọ́ pé tẹ bá fẹ́ kẹrin ẹ̀ sábọ̀dọ̀ kọjá mẹ́rin ṣé gbogbo yín náà lẹ wá fẹ́yàwó méjì ẹ̀rí kékeré ṣe gbogbo yàn lọ fẹ́yàwó méjì torí pé kálukú yóò máa wo bùkátà wọn àti kí lágbára òun ká kí lágbára òun ká kò máa búra kò sì nídìí pé condition wípé ẹ ti ń bá fẹ́ ọ sọ̀dá àti mi ni kò ní fẹ́ lómi kí ni nonsense ẹ mọ obìnrin náà sọmọ tó lè ṣẹlẹ̀ sùn lé ọkọ ni ẹ mọ pé tóbìnrin bá wọlé ọkọ tá àdánwò lè bá àdánwò lè bá lágbọn pé ó jẹ́ pé ọmọ ẹyọ kan tó lòun fẹ́ bí òun náà ni òrí bí kí àpòbí rẹ̀ damage kò rọ́mọ bí àpòbí tún damage ẹ sì ti gba condition pé ẹ fẹ́ lórí pẹ̀ ní fẹ́ lòun torí ẹ kọ́ sọ ara ń tiẹ̀ náà ọkùnrin tí ọba ti lọ gbọ́n yóò sì ra rẹ̀ tútù wọ́n ti gba condition yẹn wọlé ọlọ́run agbádàn wò yìí dé wọ́ọ̀ mà táwọn máa ń dẹ́ ọ̀sẹ̀ lẹ̀ so ọwọ́ àtẹlẹ bẹ́ẹ̀ ó rí i pé ìwọ fúnra rẹ bóyá obìnrin tó ń bá lò tó ń ṣe ń dùn mọ́ inú rẹ ń dùn kó ní tì máa ń ṣe ṣe ọ so wọn ago ago òsínì dúró ọdún kìíní kọsọọma ọdún kejì kọsọọma ọdún kẹta kọsọọma ọdún kẹrin kọsọọma ten years kọsọọma sẹ́sìmọ́ kékeré ṣe pómi lọ́dànù fún ìyàwó rẹ̀ omi dànù àgbẹ̀fọ́ ẹ sì jọ wà on condition kó o ní fẹ́ lómi. ẹ máa ń tẹ́ padà tẹ́lẹ̀ ó ní fẹ́ lómi lóòótọ́ o ìwọ sì fẹ́ yíyá jẹun lóòótọ́ fa àmọ́ sọ̀kọ̀ ọ̀kọ́ lẹ̀ torí kọ́ ọmọ bá takò condition sẹ́mi pé ó ní fẹ́ lómi kò sì sí condition bẹ́ẹ̀ pé àmọ́ ò ní kọ́ mi ìwọ́n bá kọ́ ok tí wọ́n bá wá kọ́ obìnrin in that in that in that condition tó burú báà ṣé ẹ̀yàn fẹ́rù ẹ̀ nígbà tí ẹ bá sọ̀rọ̀ tó ní èmi náà mo gba tí tẹ bá máa fẹ́ mi nǹkan kan pé pé can you let me see your profile lọ́ba sí profile pé àpò bí o ó ti dá méjì wọ́n ti yọ sọnù wọ́n tún kẹ̀ wá la wà yìí ah ọkè màá bá wá rí mi lẹ́tà àbí bẹ́ẹ̀ kọ́ ni lẹ́tà yọba àti tábẹ́bí ìṣe èdè kò ní yọjú mọ́ ẹni tó lè mánéjì ẹ̀ náà lélẹ́yìí tirẹ̀ làwọn bàbá bàbá yorùbá ta màmá màmá ẹ sì náà lára rẹ̀ nípa ẹ náà lára rẹ̀ yẹn pé ọmọ amánéjì ẹ̀ but kókó ìtẹ́mẹ́ǹtì torí rẹ̀ fẹ́ obìnrin báwọn fẹ́ rí láǹfààní tó jẹ́ kókó bí ọmọ gbàgbé ẹ̀ ò lè rí lára eléyìí ọkàn máa mánéjì ẹ̀ nígbà tí ó ti dàgbà náà kan fún ọ tọkàn máa náwó sí tọ́ ẹ pé bí kákan agbàgbàdo lọ́dún yìí kò yé o wọ́n tún ní ẹdún wọ́n tún ní ẹtún kù gbogbo ọdọọdún kò yé o tó ń sin lọ́n lára rẹ̀ tó sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ ẹ̀ máa ń tí wọ́n á máa ṣẹlẹ̀ fúnra àwọn obìnrin bẹ́ẹ̀ òní ó tún á máa fi gbogbo òru gbogbo ọ̀sán bí ọ̀pẹ ẹ̀dá kan ọkọ mi fẹ́ lómi ẹ̀jọ̀ nítorí tó lọ́ọ́ fẹ́ lómi kí n tẹ̀ fi lè rí lé gbé àti bá ti máa wá wà nínú fámìlì yìí tà ní lọ́mọ mo rò pé yé torí ẹ bá sì lọ́mọ kì í sùn lónìí o obìnrin míì lónìí oní òtún máa wá gbé ọ̀pẹ kọ̀ọ̀tọ̀ torí òun náà máa jọ ṣẹlẹ̀ lọ́la sẹ́wọ̀n pé kálukú máa wúra rẹ̀ kó ń gbádùn kálukú máa wúra rẹ̀ kó tó ń bá délé ọkọ kò ní sádàáwò ni à ọlọ́run dákun ṣàánú wa ni o gbogbo àdáwò dáná mi kó sí lónìí tóbi lẹ́yìn ìgbàtẹ́ fẹ́yàwó lẹ tó mọ̀ pé nǹkan yẹn ń bẹ ẹlòmíì ọ̀mọ̀ yìí pé ìgbésí ayé yìí ò ní smoke ìyàwó di ẹlòmíì nìsín tí wọn bá ti di hospital lọ́sẹ̀ kan kéṣe lè rẹ̀ wàláhì látàrí kó ti fẹ́yàwó ni nítorí pé tẹ́lá ti fẹ́yàwó ẹ ti forí gbé jombo tiẹ̀. bẹ́ẹ̀ náà lẹ́yìn náà lẹ́yìn náà bá jẹ́ síkìlà ńkọ́ ọmọ ọlọ́mọ tó náró fún wọn máa ṣègbésí ayé ìgbádùn lọ́ba di pé bàbá yìí ò dákúdájí ni o dákúdájí ni wọ́n sì ti so ìgì dákútó rí àwọn èèyàn máa sọ fún kékeré dé bá ní káṣe kí ni kàyẹ́rì àdáwò di ẹnu o ẹ dákun ẹ má lọ kọ̀ǹdíṣàn burúkú kẹtí ọ̀dà kìí ṣe gbogbo èèyàn tó mọ̀ pọ́tọ́ ọbẹ̀ tí ọlọ́run pé kí wọ́n fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin ní máa fẹ̀ torí kí kálukú máa wo gbágbárò ń ṣe máa so ẹni tó fẹ́ méjì ó máa padà jẹ ẹni tó dúró lórí ẹyọ kan tó lọ rí pé agbára wọn ká kìí ṣe tó wọ́pọ̀ kìí tó wọ́pọ̀ nítorí pé obìnrin náà ní fìtínà jura wọn lọ obìnrin ní kìtì náà jura ìgbà tó bá jẹ́ pé ìyàwó la fẹ́ ẹ̀mí fẹ́ lọ ṣe ọ̀gá fara fún àbóyí gá fara so ọ̀padà gá fara fún torí pé ìgbà tó bá di pé yọ̀gbẹ̀mí rẹ̀ so nítorí délé ọ̀padà padà sórí síngúlà rẹ̀ jẹ́jẹ́ eléyìí jẹ́ bó ṣe so subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa